olùgbàlà pẹ̀lú ẹgbẹ́ áńgẹ́lì rẹ̀. ààrẹ ti òun. They look at Jeremiah. What rí pé apá àwọn They saw that he, they could not capture him. Ògèdè They could not overcome him. Ọ̀fà Arrows did not affect him. Kò He could not be captured. Kò He could not be killed. Wọ́n wá They now called a gathering. Kí ni wọ́n sọ? What did they say? Nígbà náà wọ́n wí pé. Wọ́n wí pé. Wá. Wá. Ẹ jẹ́ kí Jeremiah. Ẹ jẹ́ ká pinnu ìwà ibi sí Jeremiah. Nítorí àfi kì yóò ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì. ẹ wá ẹ wá ẹ jẹ́ kí a fi ahọ́n wa lù ú. kí ni wọ́n sọ yìí. kí a fi ahọ́n wa lù ú. ẹ jẹ́ kí a fi ahọ́n wa lù ú. others use their tongue to smite him. kí a bá sì kíyèsí ohun kan nínú ọ̀rọ̀ rẹ̀. wọ́n fọ ibi tí mo bá lù yẹn sà. ẹ jẹ́ ká fi ahọ́n let us use our tongue to smite him. àwọn kan ò rí ògo ẹ bàjẹ́. some people could not destroy your glory. ṣùgbọ́n wọ́n fi ahọ́n wọn but they use their tongue to beat up your glory. àwọn kan ò rí ògo rẹ pò mọ́lẹ̀. some people could not cover your glory. ṣùgbọ́n wọ́n lè fi ahọ́n wọn bà jẹ́. but they can use their tongue to destroy your glory. ohun tó ṣe wọ́n dẹ̀ ló ṣe. what you have not done they say you have done. wọ́n wo náà bó ti discarded. wọ́n fi tó yẹ láà. they he was thrown as a king. wọ́n wá yan ènìyàn méjì. they now selected two people. tó máa fi ahọ́n lù. that they used their tongue to beat him. ní ọgbà tán fẹ́ fi tó yẹ. when they were going to enthrone him. wọ́n dẹ̀ náwó sókè. and they raised their hands up. wọ́n ní lọ́bọ̀ ti bu ọlọ́run. they said lọ́bọ̀ ti bu àti ọba. and the king. ojú wa ló ṣe. they did it in our face. wọ́n dẹ̀ jẹ́rìí èké pa. and they testified against him. lọ́wọ́ tún sókè. Gbogbo ẹni tó fẹ́ fi ahọ́n lù mí. All those that will use their tongue to beat me. Ìwọ sáà dákẹ́. You just keep quiet. Gbogbo ẹni tó fẹ́ fi ahọ́n lù mí. All those that will use their tongue to beat me. Àwọn wo ló ń sọ̀rọ̀? Who is speaking? Gbogbo ẹni tó fẹ́ fi ahọ́n lù mí. All those that will use their tongue to beat me. Kí ilẹ̀ ẹni tó ṣú. Kí ilẹ̀ ẹni tó ṣú. Olúwa fi ọ̀gàn lù mọ́. Olúwa fi ọ̀gàn lù mọ́. November 1921. Gbadada gbadada. Gbogbo ẹni tó bá fi ahọ́n lù mí. All those I want to use to beat me. Olúwa fi ọ̀gàn lù wọ́n. Father used to beat them. 1821 proverb. Gbàdúrà. Pray very well. Ó sọ̀rọ̀ dáadáa. Ó sọ̀rọ̀ dáadáa. Ó sọ̀rọ̀ dáadáa. Jésù Olúwa wa. In Jesus mighty name. Àmì àmì lórúkọ Jésù. Ikú àti ìyè ń bẹ nípa hán. O dán tí a sọ yìí. Don't you hear what you are saying? Kí ló ló wà nípa hán? Ikú àti ìyè. Ikú àti ìyè. Ń bẹ nípa hán. Dúró bẹ́ẹ̀. Ọmọ Àkúrẹ́ wo ló wà ní ìkọlù wọn sókè? Who is from Akure back in Nigeria? Ó dáa, mo sì jọ wáyé báyẹn. Àkúrẹ́ ní oríkì kan. Àkúrẹ́ àṣẹ. Wọ́n ní Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ fọgùn ẹnu pani. Oríkì Àkúrẹ́ yìí. Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ fọgùn ẹnu pani. Prepare for using tongue as a power. Àkúrẹ́ tí ò bá lè pèsè. And An cruel person that doesn't know how to curse. That person might not know where they're coming from. One gift. They have a gift. Oh, lè lè rí àkúrẹ́ wà rí You cannot find it at least your mouth must come out a little bit must protrude a little bit. It means abuse. I want you lè fi ẹnu pa ni. For those that can use the talk to you. Fáráyá níbi tó wà, olúwa. Ezekiel chapter two verse nine to ten. That mountain is somewhere. wò ó. Nígbà tí mo wò ó. Sì kíyèsí. Kíyèsí. Ará ọwọ́ kan sí mi. Ẹ gbọ́ dáadáa. Hear very well. àdúrà ẹ má pè é ọwọ́ tó ń kọ àkọsílẹ̀ mi àkọsílẹ̀ kú àti ọ̀fọ̀. Lamentations and mourning. ọlọ́run tẹ̀ sọnù. ó gbọ́ tó lọ́kọ̀ọ́ sẹ́yìn. Jesus mighty name. àlùkò Jésù. alágbára máa bá wa lọ nínú ọ̀rọ̀ rẹ. bàbá ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ wa. ó ní ọlọ́ọ̀rọ̀ rẹ̀ ó sì mọ́ ní aládá ó gbà wá kúrò nínú ìparun. bàbá mímọ́ bí a ti lọ nínú ọ̀rọ̀ yìí ẹ̀ ṣáájú ogun wa. Olúwa káyé wa jáfà tí omi ẹ̀sùn ara yín jáde obìnrin kókó lórí yìí nípa ọ̀rọ̀ rẹ dẹ́ka gbàgbára ọ̀tún ògo forúkọ yìí jésù kristi olúwa wa. Wọ́n bá ní ọwọ́ bá mi pàtó fún Jésù. If you have a hand, please clap for Jesus. Yóò ṣe yẹn máa pàtó fún. As your seat, clap for Jesus. Máa pàtó fún. Keep on clapping for him. Máa pàtó fún. Keep clapping Máa pàtó fún. Keep clapping for him. Má dáwọ́ dúró. Please don't stop. Àwọn wo ni ò pàtẹ́? Who are those that are not clapping? Àwọn wo ló ní ọwọ́ tí ò lò? Who are those that are not clapping? Àwọn wo ló ní ọwọ́ tí ò pàtẹ́wọ́? Ẹnì kan ò tún pàtẹ́wọ́. Mo lẹ́nu kan wọ̀ tí ò tún pàtẹ́wọ́. Ẹnì kan ò tún pàtẹ́wọ́. Ẹnì kan ò tún pàtẹ́wọ́. Ẹnì kan ò tún pàtẹ́wọ́. Ẹnì kan ti pàtẹ́wọ́. for grace. èyí tí ọlọ́run fi kó wa jọ. that the Lord has brought us together. Alẹ́dúpẹ́ lórí gbogbo ọmọ Ọlọ́run. And we thank the Lord for all the children of God. Èyí tó fara ní ìpàgọ́ yìí. That that are reading the song here. We pray in prayers. Torí pé ẹ fara hàn. Because you have come before the Lord. Ní ìrúmi ti November. In the month of November. Ohun tí ẹ máa máa remember. Whatever you go to be remember. Fún rere. For good. Lórúkọ Jésù ó fara hàn nínú ayé yìí. You will be able to tell me how to be Jesus name ọ̀rọ̀ tí ó jáde sí wa ní oṣù yìí. the theme for this month revival. ó sọ wípé. says. kí ìjọba rẹ dé. let that kingdom come. kí ìjọba rẹ dé. let that kingdom come. ẹ kọ̀ọ̀kan verse kan Christ kí ìjọba rẹ dé. this one single verse one with him. mo fẹ́ kí a gbọ́ Christ kí ìjọba rẹ dé. I want us to hear. kí a tó kọ́. Lord, grant that kingdom come. Mo fẹ́ kí gbogbo ọkàn. I want every heart, every soul. Kí ó wà ní ìdákẹ́jẹ́. To be in silence. Torí àwọn àgbàdo Ọlọ́run. Because we are in the presence of the Lord. Kristi jọba rẹ̀ dé. Kí àṣẹ rẹ̀ bẹ̀rẹ̀. that is locking up your mouth. bàbá rí pàṣẹ tó dé ìṣòro rẹ. if you find everything that is no. ó ṣe ìṣàbí mẹ́ta ọ̀rọ̀ tó bá rí rẹ̀ fọ́nà sí. àmì àmì àmì lórúkọ jésù. ẹ̀dọ́ rẹ fún jésù. kí ìjọba rẹ dé. let the kingdom come. Amen. Amen. Kí ìjọba rẹ dé. Let that kingdom come. Kí ni ìtumọ̀ ìjọba? What does it mean by kingdom? Kí ni ìdí tí ìjọba ní láti fi dé? Why is the reason why the kingdom must arrive, must come? What is the meaning of kingdom? Kí ni ìtumọ̀ ìjọba? Kingdom is a country or territory that is ruled by a king. A country or a territory that is ruled by a king. Hallelujah. Hallelujah. Ìlú tí ọba bá ń ṣàkóso rẹ̀. The king, the place where the king rules. Ó là ń sọ nípa ẹ̀. Is what we are talking about ibikíbi tí ọba bá jẹ sí. whenever a king is enthroned. ọba máa ń gba lórí ohun gbogbo. King is always a ruler of everything. Òǹkọ̀kọ̀ dẹ̀wọ̀n tí a fi máa ń mẹ́sọ̀ agbára ọba. There is one thing we use to measure the power of a king. Èyí ni bí ilẹ̀ bá ṣe tó. It is how much territory he covers. Bí ilẹ̀ ọba bá ṣe tó. As much land as the king covers. That is how much the power of the king will be. That's the reason why you see. Àwọn ọba máa ń tọ́ àti gba ilẹ̀. That kings try their best to create consume them. wọ́n na ipa àwọn wọ́n tún gba àwọn ìlú kéréje kéréje tó wà ní agbègbè wọn. they will exercise their mind and begin to accumulate money for life. torí bí ilẹ̀ bá ṣe tó. as much land as long they have. bẹ́ẹ̀ ni agbára wọn ṣe pọ̀ tó. that is much how much the power they have. bí ìlú tó bá wà ní abẹ́ ọba bá ṣe pọ̀ sí. as much power the size of the country might be. bẹ́ẹ̀ ni agbára ọba pọ̀ sí. that is how the power of the king will be. torí ìdí èyí. because of that reason. àwọn ìlú ńlá máa ń mú ìlú kéékèèké ní ẹrú. Big countries consume smaller countries. Wọ́n sì máa gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ They will be taking their belongings away from them. Ìlú tó bá dẹ̀ kọ̀ láti mú ìṣàkọ́lẹ̀ wá. And any city that refuse to bring their own possession. Ìlú ńlá máa ń fi ìyà jẹ The large country will consume will suffer. Torí ọba ló wà ní ìlú ńlá. Because it is a king that's always in a, a big city. Àwọn ìlú kéékèèké wọn ò fọba síbẹ̀ baálẹ̀ náà máa fi síbẹ̀. Those small small countries do not use a king agbára ọba yìí àwọn máa tàn káàkiri. the power of his king will begin to reflect everywhere they go. bí a bá wo ilẹ̀ wa ní nàìjíríà. if you look at our country back in Nigeria. ní ìgbà kan rí. there was once upon a time. a wà lábẹ́ àṣẹ ìlú kan. we are under the authority of another country. èyí tí a mọ̀ sí ìlú ọba. that we call the kingdom. Britain. Britain United Kingdom. ẹ wo ibi tí Britain wà náà. look at where United Kingdom is. wọ́n na ọwọ́ wọn wá sí Africa. they stretch their hand and come to the world. wọ́n na ọwọ́ wá dé Nàìjíríà. they came with their hand to Nigeria. wọ́n wá mú Nàìjíríà lórí. they now enslave Nigeria. kí ló fà á. what happened. oníwọ̀n fẹ́ extend territory wọn. because we extend their territory. wàá rí pé ohun tó máa ń fa ìjà ìlú sí ìlú ní ilẹ̀. it was found out what causes fight between land and his and uh, countries is land. ọba rí pé ìlú méjì ń jà. if you find two nations fighting. ọba wádìí tó fàdá wọn wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ara wọn ló máa ń fà. if you find the source of their fight is always the land that is cause of it. America yìí náà gbalẹ̀. this America also acquired some land. They got acquired some land. They even got, uh, got, uh, acquired land from even the Mexicans. Isn't it so? United Kingdom receive land from Nigeria. bí ìlú ńlá bá wá gbalẹ̀ lọ́wọ́ ìlú kékeré. if a big kingdom receive a land from someone. owó àkọ́kọ́tọ́ máa ń ṣe ni pé wọ́n á gba agbára lọ́wọ́ ìlú kékeré. the first thing they will do is receive power from the smaller country. ohun gbogbo tí ìlú kékeré ń ṣe wọ́n gbà lọ́wọ́ wọn. everything the small nation will do they will take away from them. wọ́n wá mú nǹkan ti tiwọn wá. they will now bring their own to that small nation. nígbà tí wọ́n dé ilẹ̀ tiwa ní Nàìjíríà. when they get to our country Nigeria. ohun àkọ́kọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn ni ẹ̀sìn wa. the first thing they took away from us is is our worship. wọ́n gba ẹ̀sìn wa lọ́wọ́ wa. they took our worship away from us. wọ́n mú ẹ̀sìn tiwa wá. they brought their own worship to us. wọ́n dúró síbẹ̀. they no start right they didn't finish right wọ́n gba oúnjẹ wa lọ́wọ́ wa. even they took our food away from us. wọ́n ká a máa mu tíì gbígbóná nínú òòrùn. they let us make to drink hot tea in a hot place. torí tipátipá la máa fi ṣe ìfẹ́ wọn. because by force by fire we must do their will. wọ́n gba aṣọ wa lọ́wọ́ wa. they took our clothing away from us. wọ́n jẹ́ ká máa wọ suit nínú ninety eight degree. they let us wear camouflage suit in a hot day. nítorí pé ohun gbogbo tó jẹ́ ti ìlú kẹ́kẹ́ that belongs to the small nation. ìlú ńlá máa fẹ́ fi ipá gbà á. and nation will use my mind. wọ́n dẹ̀ fẹ́ kí ìlú kékeré. they will not let the small nation. wọ́n máa hùwà bí àwọn. to act like them. wọ́n mú education wọ́n fi gba ọ̀pọ̀lọpọ̀ kan lẹ́wọ́ wa. they use education civilization to take over from us. òfófó tó jẹ́ àṣà àti ìbílẹ̀ wa. everything that is our custom they wọ́n gbà lọ́wọ́ wa they took away from us. wọ́n mú nǹkan tuntun wa they brought theirs to us. à ń sọ nípa ìjọba. we are talking about kingdom ó lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. he went for many years. ṣùgbọ́n ìgbà tó di sáà kan. but when he came to one day. Nigeria wa sọjí. Nigeria now awoke. in nineteen sixty. October first nineteen sixty. well ó tó gẹ́. that enough is enough. ẹyin òyìnbó. white man please go. ó tó gẹ́. it is enough. ẹ wá máa lọ rí. wọ́n máa gbó àwọn súùtù mọ́. we are not more wearing suit. àwọn tí mọ́. we are not wet we are not drinking tea. a fẹ́ máa jẹ àmàlà. we want to eat àmàlà. a fẹ́ padà sí nǹkan tiwa. we want to go back to our own way. agídí àti ìjà ni a fi ń gba ìjọba padà. it is by force by power we take back away our kingdom. wọ́n wá gba independence. they now got their independence. má gbàgbé pé. don't forget. lọ́jọ́ tí ìlú kékeré bá máa gba independence lọ́wọ́ ìlú ńlá. the door that smaller nation will receive independence from the larger nation kì í sọ tó rọrùn. It is not something that is easy. Ìlú kékeré yẹn. The smaller nation. Ó láti bẹ̀rẹ̀ sí ní bójútó ohun tó need for fúnra life. We begin to look after what they need for themselves. Kò ní depend lé ìlú ńlá. We no more depend on the larger nation. Nàìjíríà wá gbé ìgbésẹ̀. Nigeria now took a step. Ìgbésẹ̀ tí Nàìjíríà gbé. The step that the Nigeria took. Wọ́n fi jọ bàbá kan. They went uh, they went uh, and told a man. Èyí tí mo pè ní Ádámù. That I call Adam. Ọlọ́run wo. The Lord looked. Ọba àkọ́kọ́. The first king. Èyí tó kọ́kọ́ wà. The one that was. Òun ni Ọlọ́run. It is God kìí ṣe Jehovah. That is Jehovah. Ìlú àkọ́kọ́. The first nation. Tó kọ́kọ́ wà. That was. Òun náà ni ìlú ọ̀run. It is the place of heaven. Tí ń ṣe ìjọba ọ̀run. Which is the kingdom of heaven. Ọlọ́run ló sì jọba ní ibẹ̀. And the Lord is the king of the kingdom. Ọlọ́run wá wò pé. And the Lord now look at. Mo fẹ́ extend the territory ìjọba ọ̀run. That I want to extend the territory of heaven. Kó kúrò ní ọ̀run. That left heaven. Kó lè gùn so that it will be long. ó extend. so that it will extend. ọlọ́run wá dá ìlú kan. and the Lord created one land. ó wá pè ìlú yẹn ní ayé. he now call that place the earth. ó wá pè ìlú yẹn ní ayé. he now call that place the earth. ayé jẹ́ an extension of heaven. and earth is extension of heaven. torí ọlọ́run fẹ́ fi ìjọba rẹ̀ kó gbilẹ̀ ní ayé. for the first one's kingdom to be. ọlọ́run fẹ́ fi ìjọba ọ̀run kó gbilẹ̀ ní ayé. and he wants the kingdom of heaven to come to earth. ọlọ́run wá The Lord that created the earth. Oh wá dá Ádámù. And that created earth. Uh-huh. Genesis one two six. Genesis one two six. Ó dá Ádámù. He created Adam. Oh ní ẹ He said come. And then kí a Let us create man. Ní àwòrán ara In our image. So that earth can be an extension of heaven. Yes. And God said. Uh, Let there be a firmament in the midst of the waters. One twenty-six. One twenty-six. Let us create man in our own image. Hallelujah, mẹ́ta sí ògbọ́n lọ́rùn wa. Yes. Ó wí pé tẹ́tẹ́ dá ènìyàn. Gẹ́gẹ́ bí ìrìn wa. Gẹ́gẹ́ What did he say he should do? Ọba àkọ́kọ́ ni Ọlọ́run. The first king is God. Ó wá dá ènìyàn. In now created man kẹ́nìyàn náà lè jọba. that man will also be so that ọ̀run á wà. so that there will be heaven. ayé wà. there will be earth ṣùgbọ́n ayé jẹ́ extension ọ̀run. the earth will be an extension of kingdom of God. bí ìgbé àlàáfíà ṣe wà lọ́run. as far as a place in the earth. lọ́lọ́run ṣe fẹ́ kí ìgbé àlàáfíà kó wà ní ayé. and God wants peace on earth. má gbàgbé pé ìlú ńlá. don't pay forget that larger nation. ohun gbogbo tí wọ́n ń ṣe. everything they are doing. lọ́ máa ń fẹ́ kí ìlú kékeré ṣe. is what you want the smaller nation to do. gbogbo ìlú tó bá wà lábẹ́ ìlú ńlá. all the nations under the larger nation. wọ́n máa hùwà bí ìlú ńlá. they will be acting like a larger nation. wọ́n rí pé ni nàìjíríà ń ṣe. you see everything that United Kingdom is doing is what Nigeria do. bó tilẹ̀ jẹ́ pé Britain jìnnà. even though King that United Kingdom is. ṣùgbọ́n wọ́n ti gbin àṣà wọn sí wa. they had sold their. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe fẹ́ kí àṣà ọ̀run kó gbilẹ̀ ní ayé. that's why I don't the character of heaven. kí wọn kó lè jọba. so that for them to. yes. so that we have the meaning. ọlọ́run sì wí pé. Ah. jẹ́ kí adé ènìyàn ní àwọn ọ̀rọ̀ wa. o ti sáré. gẹ́gẹ́ bí ìrìn wa. kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. àti lórí ẹyẹ. Ah. ojú an extension of heaven. Ògo ni fún Kristi lórí ọ̀gá. Ṣùgbọ́n dandan kan. But one very day. Bí Nàìjíríà ṣe ló ń gba As much as Nigeria say you receive independence. Lọ́wọ́ Britain. Over from UK. Adam náà Adam also had. Òun fẹ́ gba That he wants to receive independence. Lọ́wọ́ ìjọba ọ̀run. From the kingdom of heaven. Ẹ wọ́n tó ṣẹlẹ̀. Look at what happened. Bẹ́ẹ̀ ni ọ̀bá tó gba òmìnira. If man is not up to receive independence. Bó bá gba òmìnira. If he receive independence. Ìyà máa fi jẹ. He will be suffered. Adamu kọjú Ọlọ́run. Adamu face God. Ó sì ṣẹ̀ sí òfin Ọlọ́run. And he I have abused the law of God. Ó ṣe ìgbọràn sí òfin Ọlọ́run. He disobeyed the law of God. Ó jẹ èso tí a pa aláṣẹ pé kò gbọdọ̀ jẹ. He ate the fruit that was told not to eat from. Ní three lórí kẹta, Ọlọ́run wá bínú sọ ọ̀rọ̀ òdì. And the Lord now said something in anger. Genesis three. Wọ́n bá wọlé ìsàlẹ̀ díẹ̀. If I look it down. Ọlọ́run kẹ́gùn. The Lord cursed. Fún Ádámù. For Adam. Nínú ọgbà. In the garden. Ìgbé ayé ìrọ̀rùn. The life of ease. Tó farajọ tìjọba ọ̀run. That reflect that of heaven. Èyí tí Ádámù gbé tẹ́lẹ̀. In the one that Adam created. Ó kúrò nínú ọgbà. Left the garden. Tòun ti rí. Ó sì fi Ádámù pé. torí gádà mo fẹ́ independence at all cost. independence tí ádámù gbà yẹn. the independence that adam grant was granted. ó bí ìpọ́njú. bore affliction. ó bí ìdààmú. bore trouble. ó bí ebi. bore uh, hunger. scarcity hunger thank you. ó bí òǹgbẹ. bore thirsty. ó bí ìhòòhò bọ́ nakedness. ó bí àìsàn. bọ́ sickness. ohun gbogbo tó bí sáyé náà là ń bá fa yìí. Everything that he bore is what we are going through today. Nítorí àkókò òmìnira yóò di tó. Because the time of independence is not time. Matthew six ten. Ọlọ́run fẹ́ kí ayé kó dàbí ọ̀run. The Lord wants the heaven the earth to be like heaven. Ibi tí tọ́pìkì yẹn ti wá jáde nìyẹn. That is where the topic came from. Nígbà tí Jésù kọ́ ọ bí a ṣe ń gbàdúrà. When Jesus called us out to pray. Ó bàbá wa ti pẹ́ ọ̀run. He said. Kí ìjọba rẹ dé. Ọ̀wọ̀ ni fún orúkọ rẹ. Kí ìjọba rẹ dé. Ìjọba rẹ dé. Ìfẹ́ ti ẹni kí a ṣe. Ẹ gbọ́ lè mọ̀ wípé ayé jẹ́ extension ọ̀run. For you to know that the eh, earth is an extension of the earth. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe. Lẹ́yìn àgbẹ̀. Ìfẹ́ ọ̀run ẹ gbogbo ìgbà sọ bẹ́ẹ̀. let everybody say so. ìfẹ́ tìrẹ ni kí ẹ ṣe. ìfẹ́ tìrẹ ni kí ẹ ṣe. bí ti ọ̀run. bí ti ọ̀run. bẹ́ẹ̀ ni ayé yìí. bẹ́ẹ̀ ni ayé yìí. wọ́n dé oúnjẹ ọ̀dọ́ wọn lọ́wọ́. ṣùgbọ́n ìfẹ́ tìrẹ ni ká ṣe bí ti ọ̀run yẹn ó stop lọ́dọ̀ tí Ádámù jẹ́. but the will to be done is uh, that was stopped on the time of the, uh, Adam. bí Britain ṣe withdraw àwọn kan tó ń ṣe ní Nàìjíríà as the UK withdraw what he was doing in Nigeria. Ọlọ́run náà withdraw tiẹ̀ láyé. God also withdraw peace from the earth. Ádámù tí ò kì í ṣe wàhálà kó tó jẹun tẹ́lẹ̀. Adam that would not struggle to eat before. Ó dẹni tó ṣe wàhálà. He began to start to struggle. Kó tó jẹun. Before he can eat. Ọlọ́run fi nǹkan kan wọ Ádámù bí aṣọ. The Lord used something like garment to cover Adam. Èyí ni ìwàláyé Ọlọ́run. It is the belief the presence of the Lord. Ìwàláyé Ọlọ́run la fi wọ Ádámù. The presence of God is what we use as a garment for Adam. Bàbá wọ Ádámù. Ádámù. When we look at Adam. A ò lè rí ìhòòhò rẹ̀. We cannot see his image. Nítorí ìwà láyé Ọlọ́run. Because the presence of God. Kìkì ìmọ́lẹ̀ ni. It is full of light. Ìmọ́lẹ̀ yẹn ló máa tàn sí ẹ lójú. It is that light that will shine in your eyes. Bàbá tí òfin rírí ohun wà ní ìhòòhò. That you don't see something in nature. Ṣùgbọ́n lọ́dọ̀. But God very day. Ọlọ́run pa ìwà láyé kúrò. God took away. Ìmọ́lẹ̀ yẹn kúrò ní ayé Ádámù. The light departed from the life of the Adam. Ádámù dìkòrò fún. Adam was empty. Adam Adam wà ní ìhòòhò. Adam was naked. Ó wá wá aṣọ. He was now looked down. Àti ewé igi ọ̀pọ̀tọ́. And the leaves. Èyí tó máa fi bo ìhòòhò. That will use to cover his nakedness. Nítorí pé. Because. Ìjọba. The kingdom. Tó ṣàkóso. That was ruling. Ó bùjọ agbára. He withdrew that power. Ó gba Sátánì láàyè. He accepted Satan, he allowed Satan. Láti gba ìjọba ayé rẹ̀. To take away the kingdom of his life. Àwọn kan Ọlọ́run ló ń ṣàkóso ayé wọn tẹ́lẹ̀. Some people it is God that does rule over their lives. Ọlọ́run sì fi ìwà láàyè rẹ̀ wọ̀ wọ́n ní aṣọ. And the Lord may use their presence to cover their sins. Ṣùgbọ́n ní ìkórìtà kan. But at what point. Wọ́n gba Sátánì láàyè. They accepted Sátánì. Láti ṣàkóso ayé wọn. To rule over their lives. Ọlọ́run dẹ̀ withdraw ìjọba ẹ̀. And the Lord withdrew his kingdom. Lọ́jọ́ tí Ọlọ́run withdraw ìjọba ẹ̀ day that the Lord will join his kingdom. wọ́n padà dẹ́ni ìhò. The return as someone in the kingdom. wọ́n padà dẹ́ni tó ń ṣàìsàn. they went back to as someone. wọ́n padà dẹ́ni tó ń ṣaláìní. The return somebody with with without. wọ́n sàtẹ́lẹ̀ sí ayé ẹni tó lè ṣàmì. bó bá níbi tó o ti sọ ìjọba ọlọ́run nù. it is where you have stored us. ní inú ayé rẹ. in your life. mo bá láṣẹ lónìí. I decree today. ọ̀run bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ nínú ayé rẹ. I am a teacher of your life. Àmì lórúkọ Jésù. Má gbàgbé don't forget. èṣù gba ìjọba. Satan took away the kingdom. nínú ọgbà. and the garden. àti ní ayé. and the love and earth. ìjọba ọlọ́run padà sí ọ̀run. the kingdom of God returned to heaven. ṣùgbọ́n àánú ṣe ọlọ́run. but God was merciful. ọlọ́run ó fún ádámù ní. Àkóso ayé. He gave him the dominion of the world. Àti àkóso ọgbà. And ownership of the garden. But kò fún ní ownership. But he not giving ownership. Hallelujah hallelujah. We hear that word very well. Ọlọ́run fún ní àkóso ayé. The Lord gave him the rulership of the world. Ọ̀tọ̀ ni ká fún ọ ní àkóso kan. It's one thing for us to give you something rule. Ọ̀tọ̀ ni ká dáṣẹ forever and ever. It's a different also to give you for good. Ọlọ́run fún Ádámù ní àkóso. The Lord gave him rulership. But not ownership bọ̀dọ̀ wọn náà ṣùgbọ́n dominion bọ̀dọ̀ wọn. torí psalm twenty four sọ wípé. psalm twenty four says. tí olúwa ní the lord is the earth. and everything the world. àti àwọn and everything that is in it. torí náà ó wá ń gba Ọlọ́run nínú jẹ́. because he now anger the Lord so much. òun lòun ní ilẹ̀. that he is the one that owns the earth. òun lòun ní ayé. that he owns the earth. àtọ gbogbo tó wà nínú rẹ̀. and everything in it. kí ló wá dé. why is it. tí Sátánì fi da ayé rú báyìí. Satan is troubling the whole world. kí ló dé. why is it. tí Sátánì fi gba àkóso. Satan is ruler ruling. bí òun fi Sátánì sílẹ̀. that if he leave Satan alone. á dàbí ẹni tó ní agbára. it will be like someone that is powerful á dàbí ẹni tó ní agbára. you be like someone that owns power. ọlọ́run wá pinnu. and the Lord decided. òun padà bọ̀. that he is coming back. láti wá gba ìjọba ayé. to come and take the kingdom of the earth. ohun tó fà á ni pé. what was happening is. ọlọ́run kì í ṣe ààrẹ. God is not a president. A president. Ọba He is a king. Ìyàtọ̀ wà. There is a difference. Nínú ààrẹ. In a president. Àti ọba. And a king bí ìlú ò bá tòrò. if the thing the country is not well. ìwọ̀nba ni ó kan ààrẹ mọ́. It's, the president can do so much. Ààrẹ máa bá wà nínú ilé. The president will be in his house. A máa jẹ. He will be eating. A máa mu. He will be drinking. Ebi ọba a máa para ni. Even if his even if the country is starving. Ṣùgbọ́n ní ti ọba. But the king. Kò rí bẹ́ẹ̀. He will not be he will not be. Yorùbá sọ pé. Yorùbá adé ṣe. Ọba tó jẹ ìlú tòrò. The king that eats and is well in the country. Orúkọ rẹ̀ lè parẹ́. His name cannot be raised forever. Torí pé Ọlọ́run ó gbé orúkọ rẹ̀ ga. because the Lord lift his name. kò lè fẹ́ kí orúkọ rẹ̀ kó ní ìbàjẹ́. and he doesn't want his name to be tarnished. mo máa ń bá ọ̀rọ̀ kan pàdé nínú bíbélì. and I met a word in the Bible. kì í ṣe pé torí pé a jẹ́ olódodo. it's not because we are righteous. kì í ṣe torí pé a mọ̀ ọ́ ṣe. because it's not because we are righteous. ṣùgbọ́n nítorí orúkọ mi. but because of my name. because of my name sake. yes. nítorí orúkọ náà. because of the name of God. ọlọ́run wá pè ìpàdé ní ọ̀run. and the Lord called a gathering in heaven. Isaiah chapter eight. Isaiah six chapter eight. Ọlọ́run wò pé. The Lord is looking at. Ìjọba tí Sátánì gbilẹ̀ yìí. The Satan that is great and the Lord of the Lord. Ó tó gẹ́ lórí ilẹ̀ ayé. That is enough on this world. Isaiah six chapter verse eight. Bíbélì wa sọ wípé. The Bible says. Òbí sì lọ ọmọ Olúwa pẹ̀lú wípé. Ọlọ́run pe ìpàdé ní ọ̀run. And also call it God. Ọ̀yẹ̀ ní ọ̀run. Ta ni èmi yóò rán? Àlùfáà ni yóò sì lọ fún wa. Ta ni yóò lọ fún mi? Ìjọba ni èmi wípé. Yes mi nìyí hallelujah mẹ́ta sí ọgọ́ ọlọ́run wa. hallelujah hallelujah hallelujah. inú ọlọ́run ò dùn. God was not happy. Bí Èṣù ṣe ń ṣe àkóso ayé. As hell and Satan is ruling the world. Ọlọ́run fẹ́ gba ìjọba náà padà. The Lord wants to take back the kingdom. Torí Ọlọ́run ló ní ìjọba náà. It God that owns the kingdom. Èṣù kàn jágbà lọ́wọ́ Ádámù ni. Satan just ó sì pa ikú fún àwọn ènìyàn. and he brought death to people. ó ta ìpọ́njú fún àwọn ènìyàn. he brought affliction to people. ó ta ìsàn fún àwọn ènìyàn. he brought diseases to people. ó ta ìnira fún àwọn ènìyàn. he brought torment to people. mo sọ tẹ́lẹ̀ sí ayé ẹni tó lè ṣàmì. I prophesied to the person that can save me. bí o ṣe gba ìjọba Kristi láàyè nínú ayé rẹ. as you receive the kingdom of Christ your life. gbogbo tí ń ṣe ìjọba Sátánì fàyà nínú ayé rẹ. bá mi bá mi bá mi jẹ́ Revelation chapter wọ́n gbọ́ ohun tí ìwé sọ. Bàbá ti hear what the word say. Ní ìgbà tí Jésù. When Jesus. Tí a gbé dìde ní ọ̀run. That was raised in heaven. Láti padà mú ìjọba wá. That prayed him to bring the power back. A fi ìran hàn wòlíì. A revelation was written to the prophet. Yes yes yes yes. Pass. Mo sì ní ní ọwọ́ ọ̀tún. Mo sì roni ní ọwọ́ ọ̀tún. Ẹni tí ó dúkọ̀ lórí ìtẹ́ náà. Ẹni tó dúkọ̀ lórí ìtẹ́ náà. Ìwé kan tí a kọ nínú àtìlẹ́yìn. Ìwé kan tí a kọ nínú àtìlẹ́yìn agbára kan. Àṣà ìṣọ́mùsílẹ̀. Ó kígbe pé. Tani ó yẹ. Tani ó yẹ. Láti ṣí ìwé náà. Hallelujah, hallelujah. Hallelujah. Oh, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Hallelujah. Áńgẹ́lì náà sọ wípé. Àyẹ̀dẹ̀ wò ṣe. Tani ó yẹ. Who is worthy? Tani ó yẹ. Who is worthy? Tani ó yẹ. Who is worthy? Ó pe Jésù. Tani ó yẹ. tàbí tó lè wọ inú rẹ̀. This is sọkún gidigidi. Yohanu sọkún gidigidi. Òun náà tí ọkọ̀ ní ẹnìkan tí ó yẹ. Nítorí kò sí ẹnìkan. There is no man. Èyí tó yẹ. Láti ṣí. Kò sí ẹnìkan. There is no man. Èyí tó lè ṣí ìwé náà. Àti láti ka ìwé náà. Ìwé wo la ń sọ nípa rẹ̀? Àbí láti wọ inú rẹ̀ nípa ẹ̀. ìwé ìgbédìde rẹ̀ lọ sọ nípa ẹ̀. ìwé àṣeyọrí rẹ̀ lọ sọ nípa ẹ̀. ìwé oríire rẹ̀ lọ sọ nípa ẹ̀. bíbélì ní kò sí ẹ̀rẹ̀ pa èyí tó yẹ yẹsẹ̀ láti ṣí ìwé náà. láti open the book. àmín. ọkùnrin náà wọ ẹgbẹ́ náà sì wí fún mi pé. yes. má ṣe sọ sọ pé tó wà lẹ́gbẹ̀ẹ́ pé má sọkún mọ́. tell the person next to you weep not. Oh, sọ pé má sọkún mọ́. say weep no more. ẹ sọ̀rọ̀. you are not speaking. sọ pé má sọkún mọ́. say do not weep anymore. àwọn tó kọrin dà. who are the one we are the choristers. yes. má sọkún mọ́. yes. kíyèsí. kíyèsí. kìnìún ayé júdà. kìnìún ayé júdà. gbogbo fúnni. gbòǹgbò dá fúnni. ìfipá lẹ́yìn ti ṣí ìwé náà. hallelujah mẹ́tẹ̀ẹ́sì ọgọ́ ọlọ́run. David. Ó ti borí. Ìyá tó prevail. Láti ṣí ìwé náà. Láti tú èdìdì rẹ̀ méjèèjì. Láti tú èdìdì rẹ̀ méjèèjì. Yes. Mo sì ní ní orí ìtẹ́ náà. Mo rí láàrin ìtẹ́ náà. Àwọn ẹ̀dá àlàyé mẹ́rin náà. Àwọn ẹ̀dá àlàyé mẹ́rin. Àti ní àárín. Àti ní àárín. Àwọn àgbà náà. Ọ̀dọ́ àgùntàn tó dúró. Ọ̀dọ́ àgùntàn ká dúró. Bí èyí tí a pa. Ọ̀dọ́ àgùntàn ká dúró. Bí èyí tí a pa. Ọ̀dọ́ àgùntàn ká dúró. a lamb that stood. Bí èyí tí a pa. Ó ní ìwọ méje. Yes. Àti méje. Yes. Tí ń ṣe ẹ̀mí méje tí Ọlọ́run tí ọ̀rọ̀ jáde lọ sí orí ilẹ̀. Bẹ́ẹ̀ni. Ayé gbogbo. Oh yes. Ó sì wá. Ó wá. Ó sì gbàlẹ́ ọwọ́ ọ̀tún ẹni tó jókòó. Ó gba ìwé náà. Lórí ìtẹ̀ náà. Ó gba ìwé náà. Ìjẹ́ ìfọ́. 回来。 unto me. ẹ wá sí ọ̀dọ̀ mi. come unto me. gbogbo èyí tí ń ṣiṣẹ́. all of that labour. yóò di ẹrù wíwọ lọ́lọ́rí. my heavenly lady. ẹ wá gbé àjàgà mi sí ọrùn yín. come and take my yoke upon you. nítorí tí àjàgà mi rọrùn. because my yoke is my. ẹrù mi sì fún yẹn. Oh, and my love is. á ní láti jẹ́ níyà kó tó lè gba ìjọba náà. before you can get that kingdom. a ní láti fi ìyà jẹ. we have to suffer here. ó ní ta ni ó ti dá èyí cross. nítorí ìjọba. because of kingdom. kí èmi àti ìwọ. so that you and I. kí a lè dé ìjọba. we can get to that kingdom. ká lè jèrè ìjọba. so we can inherit the kingdom. àtàní ara. we now suffered him. a fi ìyà jẹ. we suffered him. a again. fún odidi ọjọ́ mẹ́ta. for three days. nítorí àwọn òkú. because of the death. èyí tó ti kú. that have been died. nínú Kristi. in Christ. má gbàgbé pé. don't forget that. Sátánì gba ìjọba ayé. Satan took the kingdom of the earth. ọ̀pá ìjọba ìsà òkú. he took out the kingdom of the hell. ọ̀pá ìjọba bẹ́ẹ̀lẹ̀. he took out the power of dry land. ó sì ń bí àwọn ènìyàn ní ìgbèkùn. he now called them in in church. láì fi Jésù gba ìjọba pẹ̀lú ikú rẹ̀. when the Lord when the Lord. ó ní láti lọ sí ìsàlẹ̀ yẹn. he had to go into hell. láti lọ have to to tó ti kú nínú Kristi nígbà tó fẹ́ wọ ilẹ̀ ilẹ̀ kọ̀ ilẹ̀ òṣì ilẹ̀ kọ̀ ilẹ̀ òṣì tó ní olúwa ló ní ilẹ̀ ayé àti ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ náà ilẹ̀ kọ̀ ilẹ̀ òṣì àṣẹ tí ọba mi pa ni pé ẹ̀kọ́ orí yìí sọ̀tẹ̀ ẹ̀yẹ́ náà lọ àbíkẹ́ ẹgbẹ́ yìí sọ̀tẹ̀ àyè ọ̀pọ̀ ayẹ́rẹ́ yẹn. sátani gbọ́ ọ̀rọ̀ yìí sátani gbọ́ ọ̀rọ̀ yìí olóhùn ò ní ṣìnà ó wá bẹ̀rẹ̀ wípé sáré lọ́pọ̀ òkú yìí sáré lọ́pọ̀ òkú yìí àwọn dáhùn látọ́. lórúkọ Jésù. à ń sọ nípa ìjọba. we are talking about the kingdom. the second kingdom. àìsàyà wa parí ẹ̀. and Isaiah now finished it. ní sixty five. sixty five. àìsàyà parí ẹ̀. Isaiah finishes it. ní sixty five. ní sixty five. ní seventeen from verse seventeen. ṣùgbọ́n kẹ́ ẹ tó kà á. but before you read it. Jésù sọ ọ̀rọ̀ kan. Jesus said one word. àti ìwọ ní rẹ̀. and you in him. ìgbà yìí ló máa so èso. that is why you shall be fruitful. dàgbà ohun tí dábìlì sọ. you will not say what David said. a sì dàbí igi. that we are like a tree. tí a lè ṣe etí báńkù. planted by the river èso rẹ̀. that is very good. jáde ní àkókò rẹ̀. its very season. ewé rẹ̀ kì yóò rẹ̀. in this that. olùkọ́ máa ń ṣe. everything he does. yóò máa ṣe dé. shall prosper. na ọlọ́tún èso rẹ̀. raise your head up. bó o ṣe dókòyà. as he pàṣẹ sí year has been bringing to your life. Tí o ní lọ. From today for agbára Jésù dàgbọ̀ náà kò wá. Àmì àmì àmì lórúkọ Jésù. Ìparí ẹ̀sìn verse seventeen Isaiah sixty five. Isaiah sixty five. Ṣáwo. Ṣáwo. Èmi á dá ohun tuntun àti ayé tuntun. Ìjọba tuntun tí Jésù torí ẹ̀ dìyà. The new kingdom that Jesus suffered for. Ohun tó wà nínú ìjọba náà rèé. This is what is in that kingdom. Bí n bá ti kà á. When I read it. Ẹ máa wá darí àdúrà. You shall be directed. Ẹ ṣiṣẹ́ ìsòyí. sọ tẹ́lẹ̀. right hand prophesy. ayé ológun ayé ìyà. The, the life of suffering. Ayé ológun ayé ìyà. The life of battle and suffering. Èyí tó lè ṣáájú. That you use former. Bọ́ọ̀ ṣe ṣàmì mẹ́ta lórúkọ Jésù ó tóbi rẹ̀. It's not in Jesus' name. Àmín àmín lórúkọ Jésù. Yes. Ṣùgbọ́n. Yes. Sọ̀rọ̀ Yes. Yes. bẹ́ẹ̀ ni wọn kì yóò wá sí àyà. wọn ò ní wá sí àyà. and struggle. mi ò mọ ohun tó gba omijé lójú ọlọ́gbọ́n yìí. I don't know what has made you wet this year. rẹ̀ ka bàbá agbára rẹ̀ ka. dọ́kun. ayọ̀ lónìí orúkọ Jésù ọ̀run sọ di ayọ̀. nínú orúkọ Jésù. bíbélì. read on. oh my god. yóò sì sí ọmọ wa níbẹ̀ ní ọjọ́. twenty eight twenty twenty. kì yóò sí ọmọ wa níbẹ̀ ní ọjọ́ yẹn. àwọn wo ló ní àdúrà yìí tó kà. who are those that wants this prayer. kì yóò sí. ọmọ wa níbẹ̀ níbẹ̀. ọmọ wọn níbẹ̀. kí ọjọ́ rẹ̀ kì yọ. tí ọjọ́ yìí ni pé òní bá wọn gbókun ọmọ sí. kì yóò sí ọmọ wọn níbẹ̀. tí ọjọ́ rẹ̀ kì yóò pọ̀. Ah! náwó oh, ọ̀tún ẹ̀ sókè. àwọn wọn ló ní ẹlẹ́yìí. mo bá láṣẹ. orúkọ Jésù. gbogbo ọdún tó wà lò láyé o ní bá wọn gbọ́ kú ọmọ sí i. bíbélì bíbélì yes. tàbí àgbà kan tí ọjọ́ rẹ̀ kì raise up your hand again. àwọn wo ló ti dàgbà ń bì. who are those that have grown old here. Àwọn wo ló ti dàgbà? Who are those that are not alive? Ó ní kò sí àgbà kan. He said there is no elder. Tí ọjọ́ rẹ̀ ò ní kú. That his days will not be filled. Both God and man, I prophesy into your life. You will not die young. Amen. Yes. Nítorí ọmọdé yóò kú ní ọgọ́rùn-ún ọdún. Ẹ dúró ọmọdé. A child. Yes, sir nínú ìjọba tá à sọ yìí. in this kingdom we are talking about. ọmọdé. a child. agúnní. will die. ọlọ́rẹ̀dún. wọ́n bá gbé ìkókó sì ni màmá yìí. so that means this woman is still an infant. torí pé wọ́n ní ọmọdé. because she is a child. agúnní. she will die. hundred. in hundred years. so seventy five jẹ́ ìsopọ̀. a child that's a child. na wọ́n tún ẹ̀ sọ́ọ̀dù. raise your right hand up. mo bá lọ I decree. ọjọ́ gígùn. I love life. Àti ẹ̀mí gígùn. I love life. Àrùn kọ́ yọ̀ǹda rẹ̀ fún. Everything to you Jesus name. Àmì lórúkọ Jésù. Gbogbo ènìyàn kò dìde dúró. Let everyone rise upon their feet. Balógun mi dá mi dúró mbẹ̀ yẹn. My captain said I should stop at that point. Ẹ gbọ́. Here. Mi ò tètè ṣe o. I don't quickly do but close your eyes don't look at anyone at this moment. the Lord said there are some world in here today. Kí ojú ẹ máa ń wo ènìyàn. Close your eyes, don't look at anyone. Olúwa ń bẹ ní tẹ́ḿpìlì yìí. The Lord is in the presence of this temple. Má bẹ̀rẹ̀ káàkiri ní àkókò yìí. Do walk around in that point. Ara mi ti ń kọ báyìí. The man of, God ojú ẹ máa ń wo ẹnikẹ́ni. Close your eyes, don't look at anyone. Àwọn kan wà ń bí. There are some people here. Èṣù ti gbà àkóso ayé wọn. Satan has ruled over their lives. Wọ́n lè fẹ́ kí ayé wọn padà fún Jésù. And they want to give back their life to Christ. Bó o bá wà ń bí. If you are here, jáde wá síwájú. Come out before the men of God. Má ti jó Don't look at anyone. Ẹ̀mẹ́ta péré ni máa sọ. I shall only repeat myself three times. Mo ti sọ lẹ́ẹ̀kínní. I said it the first time. Mo bá mọ̀ pé. If you know that. O fẹ́ dá ayé rẹ padà fún Jésù. You want to turn your life back to Jesus. Jáde wá. Come out here. Ó kú ìgbà kẹta yìí. Uh, it's only with the third time one more time and that's it. ó kù ìgbà kẹta yìí. only one more time. bí o bá ń bẹ níbí. if you are here today. tó o mọ̀ pé ìdúró rẹ kò dúró ṣinṣin pẹ̀lú Kristi. that you know your position does not stand well with Christ. ó dẹ̀ fẹ́ padà fi ayé rẹ fún Jésù. and you want to return back your life to Jesus. ṣàṣìrà. come out here. bí ojú rẹ bá wò mí o. close your eyes don't look at me. jẹ́ kíjọ bára dé máa àbáyé jẹ́ kíjọ bára dé máa sọ̀rọ̀. close your eyes and don't look at me. For the next ten fifteen minutes. For the next ten fifteen minutes. You are going into a fire prayer. Àmọ́ lọ sínú àdúrà iná. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tó Begin to speak to the Lord wherever you are. Èso ti ń gbàkóso ayé rẹ tó. Satan has taken over your life like you know. Ó ti fi ayé rẹ ṣe bó ṣe wù. I have let his life live your life anywhere you want. Jésù máa bọ̀ wá gbà àkóso báyìí. Jesus come and come and take over your life. Máa bá Begin to speak to the Lord. You are going into a powerful prayer for the next 10 15 minutes. Jésù Olúwa Jesus Jésù Olúwa wa. In Jesus' mighty name. I want your amen to go up that bed. Name orúkọ Jesus Olúwa wa. In ah, Jesus' mighty name. Ní ah, orúkọ Jésù let us open our eyes for a second. by himself he knew this morning. that the response of people might not have fire in it. because the word that came out is a word powerful one. people don't want to hear the kingdom of God anymore. you can see that the number of people that appear today is a little bit high jáde. Then when the thing, as soon as the thing came out. Ti good morning Jesus tó sùn yìí o. That the good morning Jesus of this month. Àkọlé ẹ̀ ni money sharp sharp. The theme is money sharp sharp. Àbí kill my enemy now now. If it's kill my enemy now now. Or Holy Ghost fire consume them. Or Holy Ghost fire consume them. where is my green card. Or where is my green card. Ẹni pé gbogbo bíi máa kún fún. You see this place will be filled to the brim. Gbogbo mi tó bá ti sọ nípa ìjọba ọlọ́run. but when we talk about the kingdom of God. àwọn ayé ò fẹ́ gbọ́. the world does not want to hear that. láì mọ̀ wípé. not knowing that. lẹ́yìn ọ̀bá rí ìjọba ti ọ̀run gbà. if you don't receive the kingdom of heaven. o lè ṣàkóso ní ìjọba ti. you cannot do anything on this earth. àṣọtẹ́lẹ̀ àkọ́kọ́ rẹ̀. the first prophecy is. sínú ayé èèyàn seven tó lè ṣàmì. in the high life of seven people that can say amen. àmì tí ẹ̀ dẹ̀ gbé ti gbogbo èèyàn. that your amen will swallow other people's amen. ó sọ àṣọtẹ́lẹ̀ sínú ayé. and prosper prosper into your life the good thing you cannot do by yourself. ohun rere tó o the thing that good thing you cannot do by yourself. that whatever you want to do with. àkọ́kọ́ you be think that who will help me. that will be pay for me. who will help me when you're thinking that you cannot do that thing by yourself. but the first prophecy is. that the king of kings said I should tell you your life. I'm talking about seven people. that your amen can swallow other people amen. the good things that you cannot do by yourself. with the amen that covers all other amen. wọ́n yà gba power to do with Jesus of him. please let us move forward. I want us to move forward together in one place. to come forward. in ten minutes that I have with us this afternoon. ó fẹ́ I want us to pray that the Lord will us to pray. I want to come forward. let us come forward. I want us to come together unite and praise ṣùgbọ́n ká tó gbàdúrà máa kọrin kọ but before we pray we shall sing this song. àwọn níbi ìsọjí kan lọ́sẹ̀ tó kọjá. there was we remember we had last week. mo kọ́ wọn ní orin yẹn. I taught them the song. bàbá kọ orin yẹn. one one woman sang the song. nígbà máa fi lajú tí máa wo bàbá yẹn. when I opened my eyes I see that woman. iṣẹ́ ló sunkún. she was weeping. orin lásán la kọ o. it was only song ordinary song. mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ló túmọ̀ orin yẹn sí nínú. but I know that the Lord that interpreted that song in our life. lẹ́yìn náà ti ṣùkọ́ tá a kọrin la. when we gather together to sing. wọ́n náà bí tí bàbá yẹn jókòó. the corner that the woman was sitting at. iṣẹ́ ló sọ sọkọ. she was weeping. ẹ gbọ́ hear the song we want to sing. I want you to know so that all of us sing together. after we sing we sing it together. when the prophet of God was working. I was hearing some powerful prayers in my ear. I said I was weeping. èkíní wá the first the second the third came. I quickly bought this Bible to write them down. so a fẹ́ so we want to pray together. but before we pray this prayer we have to sing a song mo rí àánú gbà o o ṣé mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà o. àtúkọ̀ kò sí mọ́ bọ̀ mo fẹ́ kí àwọn tí ò wọ́n kí ọ̀ mọ́. àwọn àtúbọ̀ àtọ́jú àti sing it sing kì í ṣe gbogbo lórí àánú gbà. it's not everybody that receive mercy. ẹlòmí à ń béèrè fún àánú àsùnkún títí. some people who ask for mercy they will receive mercy. much. síbẹ̀síbẹ̀ ọlọ́run ò ní wọ̀dọ̀ ẹ̀. yet the Lord will not look at their side. àwọn tó rí àánú ọlọ́run gbà. for those that receive the mercy of God. àwọn tó retí àánú tuntun. and those that receive the new mercy. àtọ̀fẹ́ kọrin. we want to sing this song together. kò ṣe mo rí àánú gbà o. kò ṣe mo rí àánú gbà o. Bring those Lord, I do. Holy Spirit. Oh, Look at how we're speaking this afternoon. Kí all this. thank you sir? Sọ bí ẹ̀mí mímọ́ o. Holy Spirit. Ẹni tó làdúrà yẹn ò tí ì sọ̀rọ̀ The person that wants this prayer has not spoken. Sọ bí ẹ̀mí mímọ́ o. Holy Spirit. 我。 sọnù. lọ́wọ́ àwọn bàbá rẹ̀. ìdí tó ṣe láti dè ìyàwó nìyàwó. that's the reason why you all hold on to because you are using it as a point of, of contact. ẹ lò. sọ pé ẹ̀mí mímọ́ o. ṣe holy spirit. ìránṣẹ́ tí mo dè wọ́n yìí. the message. raise your two hands up. ó máa pariwo dáadáa. you're gonna shout very well. sọ pé gbogbo ìjọba amúnisìn. ọ̀rọ̀ kingdom is gaining people. àwọn ẹ̀kọ́ lè yẹ dáadáa. put your hands down. for four hundred and thirty years. for four hundred and thirty years. Israel ò lè ṣe bí wọ́n ṣe wọ́n. Israel could not do the way they like. torí àwọn agbára kan mú wọn sí. because one power arrested them. àwọn agbára kan fi wọ́n sí abẹ́ ìṣẹ̀rù. some powers put them under bondage. wọ́n ò lè wọṣọ tó wọ́n. they could not clothe the way they want to. wọ́n wọṣọ bí ẹrú wa. they were wearing clothes like slaves. like slaves. even though some of us limited. it is where there's is someone they can walk to. it's possible for that person to be here today. wọ́n jẹ́ that might be the life that you live. raise your two hands up. ó máa pariwo dáadáa. shout very well. ọmọ àwọn bá ní kí the king of kings said I should tell you. today you shall be saved. look at how you say it. ọmọ àwọn bá ní the king of kings said I should tell you. You're from children to family. country we are all in. báyọ̀ bá ní àwọn necessary paper tó yẹ kó ní. if you don't have necessary documentation. àṣẹṣẹ tí o fẹ́ ṣe. you want the work you don't want to. àwọn èèyàn tí o tó láti bá sọ̀rọ̀. the people that are supposed to know what to do. wọ́n máa sọ̀rọ̀ sí ẹni à. they will talk to you anyhow. kò dẹ̀ nílẹ̀ fèsì padà. and you cannot give them an answer. ní àwọn àkókò yẹn sá. at that point in time. ẹni ẹ̀ ń la nǹkan kọjá. that person passing through Take note. testimony tiẹ̀ ní gbogbo èèyàn máa fẹ́ gbọ́. ìfẹ́ ti lè fẹ́ ti lè fẹ́ ti lè fẹ́ ti pray. because we hold this prayer together. káàlè mọ̀ pé dá wa lójú. so that we know we are sure. ní good morning Jesus tó sùn yìí. that this good morning Jesus. àdúrà anybody tó gbà. before anyone anyone's prayer. èmi àti ìdílé ìfẹ́ kọ̀ọ̀kan yìí. me and my household. kí ló dé kí ló dé ṣẹlẹ̀ ti ṣe àti lẹ́kọ̀ọ́. àti ṣe ń gbọ́ ọ̀dọ́. ẹ̀yẹ kẹ́mi ṣe tèmi náà. Uh, uh, ẹ̀yẹ àkọ́kọ́ yìí ti ṣiṣẹ́ lẹ́ẹ̀kan. you and your husband have worked together. èmi àti ìyàwó mi ló kàn. it's me and my wife that is. mo sọ tàṣọ tàṣà. I prophesy. mo sọ pẹ̀lú agbára. I say with the power. mo sọ pẹ̀lú ìgbàgbọ́. I say with the belief. àti ìdánilójú. and the assurance. yóò ní No, not be at all. Bí àdúrà ní ká ní tó gbà. Before anyone's prayer is answered. Adé tó At this point we will be. Àdúrà àti ìdílé my house of Shall be answered first. Àdúrà la máa fi It is with prayer we shall know. Bó ṣe gbàdúrà la máa fi mọ̀. As how pray is how you know. All the prayer points are very. Eléyìí ló It is one that should be. Maybe a great nation. Style and ẹ wo bi. Look at star. Style and dura ẹ I pè ní Galatin. Àgbà tó wà gbà tó wà gara. Kí ni wọ́n lọ pè mà? Galatin. Galatinous prayer. And Galatinous prayer. O ma gbára yìí. You must pull up. O fẹ́ dorí lè dé Like a soldier. O ma wá fẹ̀ báyìí. You will now spread your legs. When you get home, your brother die. That we pray genius prayer. Àti yíyá báyìí. Yes. Àdàfo isi ẹ̀. There are genius prayer. Sí àwọn Ghana ó tún pounds. Sí mi sí ẹ̀mí is guaranteed. Orí òfé di orílẹ̀-èdè ńlá. There will not be a good nation. Are you ready to pray this prayer? Oh yes. Sọ pé bàbá. Sọ bàbá. Ètí rẹ̀ ni sọ pé bàbá. Bàbá. Sọ pé bàbá. Bàbá. Orí ọ̀fẹ́ ńlá. The great mercy. Sọ ni orílẹ̀-èdè ńlá. Láti nation. Ẹ̀sọ́ ayé àdúgbẹ́lẹ̀. Mẹ́kì ẹgbẹ́ nation. all the complaints. Sọ pé bàbá ṣe fọ́dà. Gbogbo apá all the people. Tí òkú ayé mi ti ń yọ jò. The minority has been affected ẹlòmíì yọ dòkò dẹ̀ ojú àlá láti ń ṣe tẹlòmíì wọn á mú sọ̀rọ̀ àwọn máa yọ fà lójú àlá alókọ̀ọ́lá làkọ́ bá wọn sọ̀rọ̀ kó ti yọjú. We just something that is taking your joy. It's something that I don't know. The glory has leaking. Because that means the glory has been leaked. That you want to cry, cry Jesus. He's opened his mouth. But the claim of Jesus cannot come out. In that dream, I see somebody coming down. Even in the world, they praying. They want raising their hand but they can't. pariwo Jésù kò lè pè. they only carry Jesus but you cannot call them. wọ́n pèsè inú ọkàn. they wan call in his heart. bí ẹ̀dá bá bá wà bí. if that kind of person is here today. àṣà iná jáde sínú ayé rẹ. the authority of fire come to you. wọ́n yà gba ìtúsílẹ̀ rẹ lónìí. ẹ jẹ́ ká gbàgbọ́ àyè. let us pray this prayer. sọ pé àmì náà. say holy spirit. gbogbo apá ibi tí. all the place. òkú ayé ibi tí yọ̀ọ́ àdúrà yìí. before I begin to pray. àti àdójúpa. àti àdójúpa. àti àdójúpa. àti àdójúpa. sọ́ọ́ni ọdún ọdún. ó wà lọ́kọ́ mi tí wà lọ́kọ́ mi tí ó yà yọ̀ mi tí náà tó. ọ̀pọ̀ àpá mi tí àyọ̀ mi tí náà tó. ọ̀pọ̀ àpá mi tí ọ̀pọ̀ àyọ̀ mi tí náà tó. àti àdójúpa. àti àdójúpa. Sọ́dún gbogbo agbára òkùnkùn. Ṣé o ní power of darkness? Gbogbo ìjọba òkùnkùn. All the kingdom of darkness. Wọ́n ṣàkóso ìjọba yẹn. That is ruling over my life let, me, let us call this prayer. ọ̀fẹ́ òwò yà mọ́. in the bible scripture. the bible says. that is one nation be one nation. look for attitude. because the kingdom of God is. ẹ sọ dada the little bottle of fear. because ẹ pàtẹ́wọ́ clap for yourself àwọn oríṣi tẹ ṣe pàtàkó fúnra yín. you know the reason why you come for yourself. orí tẹ ṣí. because you open. òun lẹ ṣe pàtàkó fúnra yín. that's the reason why you come for yourself. a máa misquote ibẹ̀ yẹn. we always misquote that place. àti àwọn àwọn preachers ló máa misquote. even preachers misquote. tó bá délé kó lọ check yẹn dáadáa. Luke twelve thirty two. wọ́n mi look wọ́n máa dá fún yín. wọ́n máa in Jesus name. Luke twelve thirty two. yes. ó ní kí agbo kékeré má ṣe bí. he said the fear flew the lord for them. torí dídì ní olúwa. but he pleases the lord. láti fún wọn ní ìjọba. to give them the kingdom. that's what he said kọ́ ló sọ. it's not the angel that said it. Mósè kọ́ ló sọ. it's not Moses that said it. Jésù ló sọ. it was Jesus that said it. àpò kékeré. he said small flood small flood. ẹ má ṣe bẹ̀rù. fear not. torí dídùn inú olúwa. because he pleases the Lord. ní láti fún wọn ní ìjọba. to give you the kingdom. so ọjọ́ bàbá microphone fún ẹ tó lead àdúrà. ẹ̀wọ̀n ní tẹ́wọ̀n jí mi ọmọ kíkì kọ́ sí ìlú. ẹ̀sọ́ mẹ́tẹ́bí lọ́dún wa láti sọ ọmọdé lámú òun miss court yẹn. yà miss court yẹn. torí dídùn inú olúwa. that it pleases the Lord. láti fún wọn ní ìjọba. to give them the kingdom. ìyẹn tó o gbogbo pàtẹ́ èèyàn bá kéré. he said when people is small when you small. tí account èèyàn bá kéré. and when your account is little. tí ayé èèyàn bá kéré. if your life is little. ìkọ̀kọ̀ ló sọnù tẹ̀yàn fi kéré. it's one thing that's wrong with you. what is wrong with you. ìjọba ni. the kingdom. ẹ gbàgbọ́. let us pray in this prayer. sọ pé bàbá. he said father. gbogbo Vamos, vamos, last prayer point. lẹ́yìn tá a bá gba the last prayer point. after this last prayer point. ọwọ́ mú èso lọ́wọ́. you don take a fruit in your hand. ìyàwó pàṣẹ àsọtẹ́lẹ̀. and that decree professor jala. jẹ́jọ́ wòlíì tààrà. as the prophet am set you. into your life. ẹ jẹ́ gba prayer point number seven. let us pray prayer point number seven. are you ready to pray this prayer. oye ṣe ti rẹ. sọ pé jésù. jésù. tó bá mọ̀ pé jésù máa ń gbọ́ àdúrà mo fẹ́ kó pè dáadáa. if you jesus answer prayer. sọ pé jésù. sọ pé jésù. jésù. àwọn ọmọdé yóò sọ̀rọ̀. these people are not speaking. children you are not talking princess. children Jesus this time to pray not to play sọ pé Jesus I want the voice of the children to be louder than the adults blessing can you shout ṣe blessing no blessing kan jọ blessing. ọ̀sẹ̀ wọn jọra ọba mú wọlé kó bẹ́ẹ̀ ha mú pé àwọn kiri kan máa ń ta lórí Instagram blessing ti rà blessing ah, òkú bàbá blessing. báyìí. you stand right there. One favor, one blessing <laughs> One need. ní ìdíyẹ. favour hallelujah. adama gbàdúrà fáwọn we go pray for them. mo kọ́ gbọ́n blessing ti lọ ra àwọn kìnnìún ní standard ọkọ̀ ṣe ti fà tó ṣe. ẹ̀yin bẹ́ẹ̀ rà àánú yín ṣe those of you buying it I feel sorry for you. o fún yín two years. I feel you two years. fata nko kì the foundation will be destroyed. let's pray this prayer. Say Jesus. Yes, he shout Jesus. Say Jesus. Sọ pé Jésù. Say Jesus. Láti ìṣẹ́jú yìí lọ. Láti ìṣẹ́jú yìí lọ. Jẹ́ kí ìjọba tuntun. Jẹ́ kí ìjọba tuntun. Ó borí mi bẹ̀rẹ̀. Ó borí mi bẹ̀rẹ̀. Àdúrà ẹ̀yẹ yìí. Sọ pé. in one minute. in one minute. sọ tó fẹ́ fún ọ lọ. say tell them Lord what you want. Some tó for fún ọ tell them Lord what you want. ẹ má rush don't rush. Some tó fẹ́ fún ọ lọ. tani bí apple where is the apple. pápá ló yẹ ká ẹ apple sa pápá ló yẹ ká ẹ ti apple sa wa ti sùlẹ̀ ṣéun dà wẹ́ ṣéun. wẹ́ ṣéun òun àti méjì. ṣé o mọ̀ pé mo rí ẹ méjì. àti rẹ̀ àpò pẹ̀pẹ̀. ẹ kó dẹ́yìn ẹ̀jẹ̀ kó dẹ́yìn ẹ̀jẹ̀ síwájú. àwọn wọn sì ń bọ̀ wọ́n ń bọ̀. sista ni báwọn. ebi tí a ń pa èmi mọ̀ ẹ́ mọ̀ ẹ́ dànù méjì lẹ́nu ẹ̀kú ti táyé kọ́ ìlú ẹ̀jẹ̀ sí gbogbo ẹ̀lẹ́ máa kó bọ̀ táyé náà èdè ìdí. ìfipá tó bá ṣe é ṣe jẹ́ kí èso yẹn along ṣe If it is possible. If you can.

lọ́wọ́ yín. fún irúgbìn tó wà lọ́wọ́ yín. rí pé o ọrẹ àti èso lọ́wọ́ kó gbogbo ẹ̀ papọ̀. Now nígbà tá a bá gbàdúrà tó wá wá mú ọrẹ sílẹ̀ èso yẹn wọ́n máa kó lọlé. Now you shall bring put down your offering down and, take the fruit home. And in your finances your life will begin to bear fruit. Amen. In your career you will begin to bear fruit. Amen at your job in your business you begin to bear fruit. Amen. Make sure that oko èso lọ́wọ́ o lè tún mú ọrẹ sẹ́gbẹ̀ẹ́. Make sure you have fruit in your hand and your seed in your hand. Ìṣọ̀rẹ́ one dollar two dollar la ń It is not that I'm talking about the blessing of two dollars. Ohun It's what is tangible before the Lord you should ask. Ọmọ ẹ̀mí Ọlọ́run sọ fún mi ní November first. Mo gbàdúrà títí wọn November mi ìgbọ́ kọ̀ọ̀kan máa tó di òru November first to second. Olúwa jí mi lóhùn ó ní kọ́ ẹ pé the month of November is month of opportunities. Tí mo torí mo mọ̀ pé it is my month. It is my month. Mm. Now I want you to key into that covenant. Pẹ̀lú ọrẹ tó tóbi, ẹ̀sùn mọ́wájú sẹ́yìn, ẹ̀sùn mọ́wájú. kí ló ń tó wọ̀ lọ́kàn tó fẹ́ kọ́lọ́run ṣe. What do you want in the want the Lord to do for you? Kí oṣù yìí tó pín sí méjì. Before this month, ó yá máa bá Ọlọ́run sọ. Begin to tell the Lord. Ohun tẹ́lẹ̀ kan máa ṣe ni pé màá kàn sọ àṣọ tẹ́lẹ̀. What I'm going to is just prophesy. Thank you, sir. Kibanis, thank you. We want to pray now. Begin to talk to the Lord. Speak to the Lord against Ọlọ́run orí òkè. God of God of this mountain. Ọlọ́run orí òkè. The God of this mountain. Gbogbo tí àwẹ̀ àti àdúrà ní ọjọ́ All the prayers of my fasting have been doing for long. Tí o That has not been done for me. Let mercy do for me. That's how I want you to do What things have you prayed upon? What things have you been fasting upon? Àwọn kan What have you been putting your eyes on? Tó dẹ̀ That you have not received. God of this mercy of this mountain. That's how we are wanting to call that bàbá ṣe lójú. wọ́n bí open your spiritual eyes. àánú pọ̀ kan lórí òbí. you know there is been so much pressure upon this mountain. ọlọ́run àánú orí òbí. God of the mercy upon this mountain. ètí àánú àti àwọn ilé òyìn ọ̀dá fún. all the prayers and fasting have not been able to do for me. from the day I been praying. jẹ́ àánú ṣe ní wẹ́rẹ́. let mercy do it easily. ẹ ó wà dá fún sáà. amen sir. jẹ́ àánú ṣe fún mi ní wẹ́rẹ́. let me do it easily. begin to ask the Lord. in the mighty name ohun tó fẹ́ yẹn gangan ni kò béèrè. what you want really is what you should pray for. àgbà sọ pé gangan kí ni kan tó fẹ́. what do you want from the Lord. olúwa kí àánú ṣe fún mi father let mercy do it easily for me. olúwa kí àánú ṣe fún mi father let him mercy do for me easily. torí ọwọ́ mi ń kú báyìí. because my hands are full. èso wà níbẹ̀ owó wà níbẹ̀. the fruits and money in my hand. yóò gbọ́dọ̀ tún lọ lọ́wọ́ fún mi. I must not go home empty handed anymore. ìtí mo lóṣù mi ò gbọ́dọ̀ tún lọ lọ́wọ́ fún mi. what I for for this month and seconds. twenty seconds. parí ọdún. God on the mercy of this mountain. wọ́n ti ẹ̀rí parí ọdún yìí. I want to use testimony to finish this year. wọ́n ní Jesus oṣù tó ń bọ̀. the glory Jesus of one next month. wọ́n ní testimony. wọ́n I want to have a testimony. tàbí kórúkọ Jésù ọba ṣiṣẹ́. exactly Jesus name of Jesus of that world. àtàbí tó ọba kì í ṣọlá. except you are not God. àtàbí tí mi ọba jẹ ìṣọ́ I said I don't eat my God's food. aṣọ yóò lè tọ́ mi lọ. this God will not get my head. àwọn ah, èèyàn méjì tó wọ aṣọ funfun. I see two people wearing white clothes. wọ́n wọlé lọ into the house of God. ọmọ bíbí basket bá lò ní oko lọ́wọ́. wọ́n bring the basket and use in the village. wọ́n máa ń fún àwọn èèyàn ní ẹ̀bùn. they were giving people gifts. wọ́n fẹ́ kó máa dúpẹ́ nínú àdúrà rẹ̀. I want you begin to thank the Lord in your prayer. wọ́n ní ẹ̀bùn láàárọ̀ yìí. I saw they brought gifts this ah, morning. àwọn onígbà wọn gbé ẹ̀bùn o. I can see they brought gifts. tẹ̀lámọ́ àdúrà yìí. be steadfast in your prayers. àwọn ọkọ̀ àwọn ọmọdé wọn gbé wọn gbé ẹ̀bùn. the they of angels have come here to meet us. àgbẹ̀sí mi ò bá ń tẹ̀ sọ. except I no eat out of this fruit. ṣùgbọ́n tí mo bá ń tẹ̀ sọ. but if I have any of this fruit. wọ́n máa ní Jesus tó máa pàdé ọdún. because Jesus don èyí ṣe ọ̀gbọ́n wà lẹ́yìn ọdún mi ní ogún bá jọ àti ìdílé mi àmàkàso àmàlẹ́ testimony we have testimony àdàbí tí ọlọ́run kì í bá sọ ọ́ ṣe that God is not God àdàbí tí Jésù bá kú ṣe Jesus is not God God dey jíǹde and we were resurrected ṣùgbọ́n tí Jésù bá kú for the Jesus die God dey jíǹde and was resurrected ṣe ọlọ́run wà lẹ́yìn ọdún mi ní ogún bá jọ àti ìdílé mi àmàkàso good morning Jesus good morning Jesus oṣù tó pọ̀ àmì testimony. Jésù Olúwa wa. In Jesus mighty name. Wọ́n fẹ́ kó o máa ṣe àdúrà yìí. I want you to say amen at this moment point. Wọ́n àánú orí òkè. The God of mercy of this mountain. Àti parí àdúrà tẹ́ ẹ ti fara yàn. We have not finished the prayer before you reveal yourself. Àwọn ogun ọ̀run wọlé lọ́wọ́ The host of angels were coming one by one. Àwọn tẹ̀bù lọ́wọ́. For those with gifts in their hands. Wọ́n tẹ̀ pín fáwọn èèyàn. And they gave unto people ó ṣeé ṣe kó jẹ́ pé bó ṣe máa ń gbà lóṣooṣù rẹ̀. it's possible that the day you are receiving every month. okun ọlọ́ni lọ́wọ́ gbà ire. all those are taken away from you. tó máa ń pàdé ẹ lọ́nà láti gbà ọ́ lọ́wọ́ yìí. that will meet you at the point to take away your good news. pẹ̀lú àmì ńlá tó ṣe yìí. with a big amen that you say. ìjọba bẹ́ẹ̀ kó gbiná sọ. lójú wọn yẹn Jesus name. àmì kan ni mo fẹ́ ṣùgbọ́n jẹ́ kó rìn lẹ̀ gidi kan is not amen I want you to be resounding. èso ló gbé lọ́wọ́ yìí. you have fruit in your hand. tí igi yẹn bá yà kan ní. if that tree was barren. kò ní so èso. it will not be fruitful. ṣùgbọ́n nítorí igi yẹn ò yà kan. because that tree was not barren. òun ló ṣe so èso. that was the reason why we were fruitful. tí wọ́n fi èso lò lẹ́yìn. that you are able to use that fruit today. gbogbo apá ibi tí ayé rẹ ti yà kan. all the places in your body of body has barren. báyìí àkọ owó tàbí ọmọ. either money or children. mo sọ àsọtẹ́lẹ̀ mi. I prophesy as a prophet. tó o bá ti jẹ èso yìí. as you eat this fruit. go and be fruitful. Amen. Yeah. Yeah. I said, Go and be fruitful. Amen. I said, Go and be fruitful. Amen. I said, Go and be fruitful. Amen. I said, Go and be fruitful. Amen. I said, Go and be fruitful. Amen. The Spirit of the Lord makes me to understand that. Àwọn mẹ́rin kan wà ń bí there are some four people in the house of God. Iṣẹ́ tó ń ṣe ò tẹ́ wọn lọ́rùn. What the job they are doing they are not satisfied with it. Ikọ̀ ó tiẹ̀ nílò iṣẹ́ desperately. So people even need a job desperately. Olúwa kò ní pineapple láti fi pàdé o. The God said you must meet him with a pineapple in your hand. Tó tó gbàdúrà pẹ̀lú pineapple yẹn wà á bú gbogbo ìbọ rẹ̀. Before you pray upon this pineapple, you have to pull it off. Tó ló máa gbé lọ́wọ́ lódìdí láti gbàdúrà. You shall pray in a hole like that. Ṣé aṣọ àjèjì lọ́rùn rẹ̀? The strange garment upon me. Nítorí mo ti mú aṣọ ẹ̀gún lára pineapple. Because I'm taking bringing the spirit of curse upon this person. The garment of curse upon my life. Whatever you want that pineapple to do. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ bí But I pray as a prophet. What the one I'm taken, from you. Bí ìlọ́po In seven years. Some people are in your heart that you don't have your own. It's not that you don't have anything to add to it. It is you that is adding. And you're struggling with the spirit and with the one you have. If you can be obedient, add what you have. It's your amount of addition. The Lord said, I should tell you that the amount of addition. Quickly hear the voice of God. You were struggling with the voice of the Lord ṣùgbọ́n olúwa lè sọ fún ẹ pé èṣù ló fẹ́ gba ayọ̀ it's your month of addition. Satan that wants to take from you God. Ó sọ̀rọ̀ bí wòlíì tààrà sí ọ. I speak as a prophet God. Ó gbàdúrà lórúkọ Jésù. I pray in the mighty name of Jesus. Ayọ̀ tó wà lọ́wọ́ rẹ táwa yé ń The joy that is your hand that people are envious. Òkú tó gbèrú tọ́bẹ̀ sí gbógun tì ọ́. Glory that they have a prayer that people are wanting you. Pẹ̀lú àmì rẹ tó borí ti gbogbo èèyàn. With your aim that more than other people. Ní orúkọ Jésù. In the mighty name of Jesus. Aṣọ ayọ̀ yẹn di púpọ̀. We tell that joy to plenty for you. Aṣọ ògo yẹn ni púpọ̀. Ìtọ́jú glory to plenty. Aṣọ ọlá rẹ ni púpọ̀. Ìtọ́jú riches to plenty. Jésù olúwa wa. Jésù ní àdínkù Jésù. Láì rí lu àdúrà dẹ̀ lù, wọ́n máa jọ wá drop offering yẹn. Wọ́n lùlù fún ẹ o. Wọ́n wọ́n lè drop the beat. Ẹ jọ. Láì rí lu àdúrà dẹ̀ lù. God bless you yéèwé. Jẹ̀rí yéèwé wọn àti ìrìnnú wọn ti ń jó. Oya, ó máa fi tó mú ọ̀rẹ́ yẹn lẹ̀. You must use that to put down that offering ìyá àjọ wọn wọn wọ ìjọ ni ẹ má kọ́ ẹ ẹ má kọ́ ọkọ̀ máa ń dókòó ní tó bá wà ní kókó. oṣù máa ń rẹ̀ ìjọ ni kò fi wá ìjọ ni kò fi wá. oṣù máa ìjọ ni kò fi wá. ọ̀tá òbí.